أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوك بلوسي أدولون atọrọlẹkùn kàtìgẹ fún asọjára nabi wa muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́mọ bá nàbí àti àwọn ọlọ́run àtàwọn sọ̀hábàrà tó gba mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yín tó wa dáwọ́tul haq ìpèpè òdodo tí wọn ò lù tí máa ń dẹ́sẹ̀ tìgbà nìkọ̀ọ̀kan wa láti mọ́ṣáláṣí náà ní ìyànà bódìjà central mosque tó wà ní òpópónà márosẹ̀ ọjọ́ expressway tí àwọn sításù wa suleiman muhammadu awwal amúbíyẹyà tí wọ́n jẹ́ ìmáàmù fún wa ń bẹ̀ à ń fi àná ọlọ́run àfi ń bẹ lọ́run ìsọlọ́n ọbalẹ̀kẹ́ ọlá tó nípọn kọ́lọ̀n kọ́ máa fi sọ ẹnì kọ̀ọ̀kan wa àti ẹ̀yin olùgbọ́ wa àti àwa náà tí à ń sọ náà kọ́lọ̀n ọbalẹ̀kẹ́ ọlá máa kà wá kó lábẹ́ ààbò rẹ̀ so inshàlá àwọn stars wa ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa ní ìdajì tòní bí a ṣe ń jẹ sàrí wa tán báyìí ká tún máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọbalẹ̀kẹ́ ọlá tẹnu àwọn stars wa nǹkan tí àwọn stars wa tí wọ́n bá ní sọ̀rọ̀ lé lórí òun náà ni pé ìbéèrè ni tọ́jà yìí gbóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ká bẹ́ẹ̀ bá ṣe olórí báyìí ọlọ́ ájì ọyọ zaka ose ṣe báyìí ose ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí náwọn ṣe dáadáa àwọn àfọwọ́ àmọ́ jẹ́ kó yá pé ẹ̀ṣẹ̀ kan bẹ tó jẹ́ pé tá a bá ilé ṣẹ̀ téèyàn bá sì lè kú lórí rẹ̀ ọlọ́run ò ní forí jiyàn rárá èèyàn ọ̀rà sínú náà ni òun náà ni ẹbọ kí wàá ló dé tó fi jẹ́ pé òun nìkan lọ́wọ́ abadúrú gbogbo ṣé olóore téèyàn ń ṣe jẹ́ téèyàn òfin ní ràánú ọlọ́run lálẹ́ kìámọ̀ kí ni tọ́fà tó jẹ́ pé ẹbọ nìkan lọ́lọ́run ò ní forí rẹ̀ jiyàn àwọn stars wa wọ́n bá nìyẹn nana abala nǹkan yìí. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀gbẹ́ni fọlọ́n ọba tó ṣe wá ní mùsùlùmí àtọ̀rọ̀ àlékún ìkẹ́rọ̀ àti gẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tọrọ bàrà tí bàá máa jẹ́ kẹ́ fún gbogbo wa Allah subhanahu wa ta'ala jẹ́ àtànsórí ìyọnu rẹ o. ẹ ìbéèrè tí wọ́n béèrè nípa wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan téèyàn fi máa ń wojú re sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àti téèyàn máa fẹ́ fi di ọ̀rẹ́ rẹ̀ ńlọ́pọ̀ ká lọ mẹ́kà ká lọ sí hajj ká sí umrọ ká mọ ka kurani ká kọ́ lè kéw ká kọ́ madrasa tó tó tóbi ká oríṣiríṣi ká mọ kọ́ ká mọ sànú àwọn èèyàn ká mọ fún ló ń jẹjẹ gbogbo àwọn nǹkan yìí wọ́n wá ní àwọn iṣẹ́ kan bẹ̀ tó jẹ́ wípé Allah subhanahu wa ta'ala téèyàn bá ti ọba ti wà nú ẹrù èèyàn èèyàn ò ní ráforíjìn lọ́dọ̀ rẹ̀ òun náà ni àṣíríkù ẹbọ in tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ mú nǹkan kankan wá láti ọ̀dọ̀ ara wa àyàfi nǹkan tí Allah subhanahu wa ta'ala tó ṣe àfihàn rẹ̀ lẹ̀ fúnra rẹ̀ fún wa òun náà la gbọ́dọ̀ fi ṣe ẹ̀rí àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala kájọ ká kọ́kọ́ gba ilé ìmú òní ó jẹ́ fún èmi àtẹ̀yìn Allah subhanahu wa ta'ala kò dá sánmà àtilẹ̀ àfi torí ká lè mọ̀ ṣoṣo bákan náà kò dá oòrùn kọ̀dá òṣùpá kọ̀dá òru kọ̀dá ọ̀sán àfi ká lè mọ̀ lónìí nìkan ṣoṣo kọ́dà àwọ̀ ẹ̀dá gangan àwọn gbogbo àwọn tọ́dà ìpátá ọ̀dà wọn torí ara rẹ̀ nìkan wípé ẹ máa ṣàfọ̀mọ́ mi ẹ máa gbé mi ní láńkẹ̀ ìyẹn náà ló jẹ́ kí ọ wá clear àti tàwa tá a jẹ́ èèyàn náà wípé nítorí kí ọlọ́run fi dá wa gangan tá a bá ti gbọ́ yé a wà á lè mọ pàtàkì aburú tí ń bẹ níbi ìntọ́lọ́run fi sọ pé òun ní foríjì ẹni tó bá ṣẹbọ pàdé òun ọlọ́run ọba subhanahu wa ta'ala àṣírkù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí alọ́sọ̀rọ̀ba ní sọ̀rọ̀ ní ọwọ́ gbẹ̀yìn súrọ́tù dhariyat a'udhu billahi minash shaitanir rajim allah subhanahu wa ta'ala ni wa ma khalaqtu li jinna wal insa illa liya'budun ìyìn dáwọn èèyàn àtàwọn àlìjẹnu nǹkan dáwọn kí wá ṣeré láyé kí wọ́n lè wá sin èmi ọlọ́run ọba lémi al-an'am allah subhanahu wa ta'ala bá ní sọ̀rọ̀ wípé a'udhu billahi minash shaitani rajim alladhina amanu walam yalbisu imanahum bi dhulmin ulaika lahumul amnu wa hum muhtadun gbogbo àwọn tó bá jẹ́ wípé wọ́n gbèmí ọlọ́run ọba gbọ́ wọ́n ń kírun wọ́n ń gbàwẹ̀ wọ́n nǹkan tá à ń ṣe tó ń ti bẹ́ẹ̀ walam yalbisu imanahum bi dhulmin wọn ò sì wá padà pa àbòsí kankan mọ́yìmánì wọn yìí wọn ò ṣàbòsí kankan sẹ́mi ara wọn bẹ́ẹ̀ àwọn eléyìí ni ẹni ìfọkànbalẹ̀ lómi ọlọ́run ọba níjọba ìlẹ̀kẹ̀ àmọ́ àwọn sì lẹ́ni tí wọ́n mọ̀nà ẹ̀rú bá àwọn sọ̀hábà nígbà tí àyà yìí tó di pé ó sọ̀kalẹ̀ gẹ́gẹ́ wọn na hadith ibn Mas'ud radiyallahu ta'ala anhu anabi sallallahu alaihi wasallam wa padà ń clear rẹ̀ fún wọn nígbà tẹ̀rù ń ba gbọ́n pé à táwa lẹ́ntì ọ̀mọ ṣàbòsí nínú àwọn àmì ìwádìí oyin wọn wípé ntọ́lọ́ ń sọ òun náà ni kéèyàn pa nǹkan míì pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ṣíríkù lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ yẹn bákan náà tá a bá lọ rèé wo ti ànábì tá a bá lọ rèé wo ti ẹni rẹ̀ tó jẹ́ tó fi bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó gàmà ni ó ní ìrẹ́ ọmọ mi la tushiriki billah má pa nǹkan kan míì má Allah subhanahu wa ta'ala ó ní ọ máa sìn nígbà tára bá ń díọ̀ ó nìkan ni ọ pè nígbà tára bá ń ní ó nìkan náà ni ọ máa pè màpò náà lẹ́ńtọ́ dá ọ kò sì dọ́ fẹ́rẹ́ nìkan kò sì dá nǹkan kan tí agbára rẹ̀ ọ̀ka tó fi wá jẹ́ pé nǹkan míì lọ lórí sádi lẹ́yìn Allah subhanahu wa ta'ala lórí eléyìí ìwà ń sọ fọmọ rẹ̀ wípé la tushrik billah má pa nǹkan kan míì pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala torí pé inna shirka la dhulmun azim torí ìpa nǹkan míì pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala yìí ìmọ̀ ṣẹbọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala yìí ee ọmọ jẹ́ àbòsí tó tóbi pọ̀ o kí sì nù nǹkan tó fi jẹ́ àbòsí ó jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ lánàá ó jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ náà ọlọ́run subhanahu wa ta'ala náà lọ padà sọ ọ́ di tó fi ń jẹ́ nǹkan kí lọ́wọ́ àfà tọ́wọ́ àfẹ́ fi jẹ́ nǹkan láyé tọ́wọ́ àgbàgbẹ́ tó jẹ́ ọjẹ́ nǹkan ìntọ́ jẹ́ ìgan náà ọ̀ọ́dájẹ́ lẹ́yìn ara rẹ̀ eléyìí ló jẹ́ ọwọ́ náà hadith ta'ala anhu wa ardọ́ tí anabi sàlám sọ wípé anabi sàlám gbé sẹ́yìn ẹ̀sìn rẹ̀ njọ́ kan anabi wa ń bilére wípé ǹjẹ́ ọmọ ẹ̀tọ́ ọlọ́run ọba gangan lérí ọmọ nàbí adama ǹjẹ́ òsì mẹ́ntọ́lọ́ náà fẹ́ fi sí ọlá àìmọ́ àìmọ́ túkẹ́ wípé so sì mèntọ́ jẹ́ ẹ̀tọ́ tọmọ nàbí àrùn lè rí ọlọ́run so sì mèntọ́ lọ́n fẹ́ fi sọlá fọmọ nàbí àdámà tó ń bá ti pé ẹ̀tọ́ tọlọ́run ọba fún un ah, ó ní kí ni nǹkan náà ànúṣà sára mi ǹjọ́ jẹ́ mọ̀ pé nǹkan tó simple ni ó náà ni pé alọ́sà ti sàdéhùn pé gbogbo ẹnikẹ́ni tí ọba ti pa nǹkan kan pọ̀ mọ́ òun ọlọ́run ọba wa ta'ala òun ó fi sálí jannah ẹ̀ ń bá wa pa nǹkan kan pọ̀ wa ta'ala òun ó fi síná eléyìí lọ́fà tó fi jẹ́ wípé a padà wà rí ẹ̀rí tọ́ga látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátá allah subhanahu wa ta'ala ni béèyàn bẹ́ẹ̀ tú bá ń bẹ̀ òun ó ṣàforíjì fún kó tó kú tó sì jẹ́ mùsùlùmí ṣùgbọ́n téèyàn bẹ́ẹ̀ tán sórí ẹ̀ṣẹ̀ yẹn tí ọba etú bá e ń bẹ ọ̀rọ̀ rẹ̀ pé méjì lálìkì àmọ́ tó bá wù Ọlọ́run bá òun lè foríjìn tó bá wù òun lè pé lọlọ lásìkò díẹ̀ nínú ọ̀nà lókùrú ìgbà bá jẹ́ wípé ó gbé islam dọ̀dọ̀ òun ọlọ́run ọba tí ò sẹbọ nínú ẹ̀rù rẹ téèyàn bá ń sẹbọ sẹbọ sẹbọ ṣẹbọ nínú gbèsè ayé rẹ tó wá kù tí ó tàn tó ń tọ̀ ń bẹ túbá tó di mùsùlùmí yóò wà lìjànnà ṣùgbọ́n tó di pé e kú sórí rẹ̀ ó ti di ọ̀ràn àìmọ́ gbé sépè pé òtítí ẹ ti bàjẹ́ olórí ibú ni ọ́ Allah subhanahu wa ta'ala ló mọ ìgbẹ̀yìn nǹkan kọ̀ọ̀kan lábẹ́ bẹ́ẹ̀ béèyàn bá ti wá di wípé èèyàn bá ti bọ́ sálíkì àmọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala báyìí kí ni tó jẹ́ àmọ̀ wípé gbogbo orú rẹ̀ ẹ̀ṣẹ̀ tí èèyàn bá rí ó lè ṣẹ̀ tí ọba ti jẹ́ pé bọ́ ń bẹ lẹ́rù rẹ̀ yóò padà bọ̀ sí ọmọ àlìjẹ́nà náà ni ọwọ́ á lè wọ̀ ọ́ láì kọ́kọ́ wọná ó sì lè wọ̀ kọjá pé yóò kọ́kọ́ wọná ṣùgbọ́n yóò ọ̀rọ̀ rẹ̀ yóò padà jà sí àlìjẹ́nà hadith lẹ́wà ní hadith ababina abu bin as radiyallahu ta'ala anhu arudahuma wal hadith sunan am tirimidi bi isnadin sahih anabi sallam wà pẹ̀lú àwọn sọ̀hábà njọ́ kan wọ́n sọ fún wa wípé a tètè máa gé pétépété lárúbáwá de òní pọ̀ wípé à ẹ̀wẹ̀ màkà tó bá jọ́ gbé àríkè subhanahu wa ta'ala yóò gbé o pèpè dìde pé kọ́ máa pe ọkùnrin kan lára ìjọ mi náà ló ń tàn wọ́n wà wọ́n wàá pé lórí gbogbo àwọn èèyàn pé lágbájá ọmọ lágbájá o wọ́n ní ọmọ ọ̀bọ̀ ń gbangba o nígbò ń tàn bá dé wọ́n ó kó gbogbo àwọn òwe iṣẹ́ rẹ̀ lẹ̀ wọ́n wàá rí i pé gbogbo òwe iṣẹ́ rẹ̀ ẹsẹ̀ ní gbogbo ẹ̀ tẹ́sẹ̀ ìwá tí gbogbo ìwé tí gbogbo ìwé iṣẹ́ yìí ti ń lọ bíi ninety nine gbogbo ẹ̀ ìwé ẹ̀ṣẹ̀ wá ni kódà títóbi ìwé ìkọ̀ọ̀kan àti fífẹ̀ kọ̀ọ̀kan mẹ́dàlẹ́ bá sọ̀rọ̀ ni tí àwọn bá lè dún lẹ̀ pápá ibi ojú èèyàn lè rìn dé gbogbo bẹ̀ pátá ibẹ̀ ni ìwé iṣẹ́ yìí ìwé iṣẹ́ ni ìní ọ̀fẹ́dè yóò mọ̀ wá lọ bá bí ọ̀nà ninety nine tó ń ti bẹ́ẹ̀ gbogbo ẹ̀ látó kéde lẹ̀ rẹ́ẹ̀dì ni ọjà àyànjẹ ó fọyàn létí ó lu jìbìtì ó ṣe nǹkan nǹkan ó mutí ọjà gbogbo ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu pátá wọ́n mọ̀ wá sọ fún ẹni padà wípé eh nbolo rò pẹ̀lú ọ̀rẹ́ ọjà sí lónìí gba ah, nbolo ọ̀rọ̀ wa fẹ́ já sí kí ni tó ń wá fẹ́ fi kíkíní kí ni tó ṣáájú yàn gbogbo ń tọ́ ọba ń bí ìwé iṣẹ́ rẹ̀ èwo ni àwọn màláìka fi ṣàbòsí sí ọ tí wọ́n gán mọ̀ pé àà ah, ah, ẹ̀ parọ́ mọ́ mi ni n ò dẹ̀rẹ́ èwo eh, gbogbo ń tó ń ṣe náà náà ni wọ́n kọ́ ọ bẹ́ẹ̀ kò sẹ́ni tí wọ́n fi ṣe àbòsí sóhun arásọ̀ ọmọ wa sọ fún mi pé kò burú kí ẹ̀rú ó ti wá bọkùnrin pé à iná náà lọ̀rọ̀ òun kù sí arásọ̀ wa sọ wípé ìnàlákà ìndànà hasanatan ọwọ́ ní dáadáa kan lọ́dọ̀ wa wa innaka kala tudlam awo ò sì ní bú ọ sí kí nàní dáadáa náà ọ pàdé mi ọlọ́run ọba láì ṣẹbọ gbogbo sẹ́ẹ̀ rẹ bí wọ́n ṣe yẹ̀wò tó tó jẹ́ gbogbo ẹ̀jẹ̀ rẹ́ẹ̀dì tó yìí àwa rí i pé àbá ẹbọ ń bẹ báyìí àbá kó o foríbalẹ̀ fún nǹkan mi ń bẹ àbá ń bẹ àbá kó o máa pe nǹkan mi ń bẹ àbá ń bẹ tó jẹ́ pé a padà clear àwọn eléyìí náà dáadáa tí ó yé wa ṣùgbọ́n a fẹ́ sọ ìdí àti pàtàkì tó ní agbára àwa padà ẹni lójú ẹsẹ̀ asan wa sọ fún amẹ̀ríkà pé kò burú kí ni dáadáa náà ní ọ̀yà ẹ mú gbólò ńlá ilaha illallah mursa salam tẹ́ni yìí tó ń pè tó sì padà jẹ́ wípé ó padà dúró tì tí ó pa nǹkan kan míì pọ̀ lọ́ba subhanahu ta'ala ṣùgbọ́n gbogbo àwọn tó ṣe ìkú ẹ̀ṣẹ̀ ni ọ̀yà ọ̀yà ẹ̀kọ́ sínú lábẹ́bẹ́ kan ẹ̀kọ́ gbogbo ẹ̀ṣẹ̀ yìí náà ẹ̀kọ́ sínú lámẹ́bẹ̀ kejì wọn kò gbé ìwé yọ ọmọ ní a ọlọ́wọ́n bá mi eh, ṣe ọ̀rọ̀ mi ọ̀fẹ́ jáyẹyẹ báyìí lámẹ́bẹ̀ tí wọn rakọ láyẹ̀ láwù sí i sí gbogbo àwọn adúrú ìwé ẹ̀sẹ̀ bíi ninety nine tọ́fẹ̀ gbogbodogbogbodò yìí sẹ́lẹ̀ ìwá ni a ọlọ́ni fara ẹ̀ balẹ̀ wọn bàbá wọn tí wọn bá ti wá wọn láyẹ̀ láwù wọn bá gbé gbogbo àwọn sẹ́yìn yóò bá tẹ̀rí láyélá ó bá lífìtì rẹ̀ sókè ńgbà tí lẹ́fìtì bá lọ sókè ọlọ́run wa máa sọ fún wípé sórí wípé n tó múdọ́dọ̀ mi tọ́jú àìpa nǹkan kan pọ̀ mọ́ mi ó ju gbogbo ń tọ́ lọ dánwò nínú ẹ̀ṣẹ̀ lọ àìwá pa nǹkan kan pọ̀ mọ́ mi mo sì forí jìn ọ́ wọ́n wà máa mẹ́rin lọ sí àlìjẹ́nà eléyìí wá jẹ́ àmọ̀ pé béèyàn bá kọ́ mọ́sálásí tí ń lọ bí one million tí bá ń ṣe bọ́ pẹ̀lú náà ọba kìí ṣe mùsùlùmí tó bẹ tán sórí rẹ o béèyàn rán yàn one fifty one hundred one million lọ Mákà lọ́dọọdún kò kọ̀ọ̀rán kankan tó ń tàn bá ń ṣẹbọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala béèyàn bá sì ń jẹ́ wípé madrasa ní nǹkan kí bí ń ra kùránì bí ń ṣe wòlímọ̀ fáwọn gbogbo ń torí ọmọ dánwò pátápátá lọ́tún lọ́sì kó sì máa sọ wípé òun fi ń sojú rere kọ́dà kọ́ máa bọ́ aláwẹ̀ gbogbo ń torí ọmọ sí pátá tẹ́ bọ̀ ìbá ti wà nù sẹ́ rẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala kọ̀ọ̀kan kankan fún nínú iṣẹ́ olóore ń tọ́wá jẹ́ ti dáadáa tí ń bẹ gbogbo tó ṣe yìí ayé ọlọ́run bó ti pe gbogbo ẹ̀ fún pé wàá mú nǹkan kan lọ àlìkíyàmá kò sí nǹkan kan tí ń mú lọ sọ́hùn fúnra aláṣọ àtàlọ́ wa wípé inna Allaha la yaghfiru an yushraka bihi gbogbo ẹ̀ ń bá ti pa nǹkan pọ̀ mọ́lọ́wọ́n ọba òun ní foríjìn wa yaghfiru ma duna dhalika liman yasha ntọ́ bá ti yàtọ̀ sí ẹbọ òun lè forí jẹ ntọ́ bá wo òun láì ní kọ́kọ́ jẹ ń yà òun ó ti bọ́ sí inú ọ̀nà ó ti bọ́ sínú òfò àtẹ̀mí àtẹ̀yìn àní sófò àní wọnú ọlọ́run bá subhanahu wa ta'ala wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run o a sì kí àwọn ọ̀sítàṣù wa wọ́n ti jẹ́ kó yí wa ní ìsìn wípé ntọ́lọ́run òfin ní forí jiyàn náà ni pé ẹni tó wáyé gbàgbé ntọ́lọ́run fi dá òun lẹ́ni tó bá mẹ́bọ̀ pẹ̀lú rẹ̀ so kọ́nà balikọ́lá kọ́sà náà nìkọ̀ọ̀kan wa o bí ọmọ tó lọ sùkúù ní tí náà lọ kàwé ni wọn bá gbogbo àwọn ará sùkúù ní bá wọn gbálẹ̀ níwájú ìta òun náà sì fẹ́ gba sàtúkẹ́ẹ̀tì ṣé ń tọ́ lọ sí bẹ́ẹ̀ nù so kí n tá a wá ṣe láyé kọ́ ni ẹni tó bá mọ ìbọ̀kọ̀ lọ́lọ́run ni ló ṣe kọ́nà balẹ̀kọ́lá kọ́ sànà nìkọ̀kan wa inshàlá wọn ó tún máa bá ní tẹ̀síwájú tó bá tún di ọ̀la tá ní ìbéèrè kan tó wa lójú ká máa pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero zero fifty ninety one fifty eight sixty five zero zero fifty ninety one fifty eight sixty five ká má gbàgbé yìí pé tó bá di July twelve òun ni àwọn ọmọ wa ní Aliman School of Science tí wọ́n ti ń kọ́ nípa èdè Lárúbáwá àti ìmọ̀ sáyẹ́nsì táyé tòde òní ni wọ́n ó ṣe ìgbaniwọlé ẹlẹ́ẹ̀kejì ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run àwọn tá a bá fẹ́ gba fọ́ọ̀mù kápẹ́ àsórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ti sọ yìí àwọn tí a jọ ń bẹ nínú ilé agbára ní alẹ́ tòní ní ìdajì tòní anan ustasuwa Ismail ẹ̀rọ Allah bákan náà ṣéwà abdulrasaq arówólò súnà sọ ẹni tí ó ń tẹ bọ́tìnì ọ̀nà ni ṣéwà badmus ẹnire ẹni tí ń darí ètò suleiman ibrahim abu ibrahim ẹ̀sà òkè asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.